eléyìí tí àtúmọ̀wá yìí èyí tí ó ṣe ní kàyéfì èyí tó yani lẹ́nu ni ẹni tó jẹ́ gbajúgbajà òǹkọrin tàkasúfèé ìyẹn David Adeleke ó mọ̀ tó ti ṣe bẹ́bẹ́ ó ti ṣe bẹ́bẹ́ ó ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ó dàbí olójú àánú ẹlẹ́yinjú àánú òní ọkùnrin akọrin tàkasúfèé yìí ọmọ bàbá olówó OBO kí ni David ṣe kí ni Davido ṣe kí ni ọmọ bàbá olówó ṣe ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ ọmọbìnrin kan ìyẹn tó jẹ́ òṣìṣẹ́ ilé ìtura Èkó hotel and suite tí ó rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tó rí nínú báàgì àwọn àlejò wọn kan tí wọ́n wá gba yàrá sí ilé ìtura wọn orúkọ ọmọbìnrin ọ̀hún ni Ngozi Mary Ngozi Mary orí báàgì orí owó túlùtúlù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà orí nínú báàgì ó sì wò pé kí ni ṣíṣe à owó rèé owó tí dẹ́rù bò sí ó wá wò wípé à méjì ni àǹfààní tó ń ní nínú kó wọ́n máa gbé owó yìí lọ tàbí kí òun ó gbé fẹ́ni tó ní ẹni tó ní sì rèé bó ló ṣe fẹ́ dàmọ̀ <laughs> ó bá wò wípé ọ̀dà kóun ó gbé báàgì ọ̀hún báàgì owó ni o kóun ó gbé fún ọ̀gá ilé ìtura tó ti ń ṣiṣẹ́ ó bá pe ọ̀gá ilé ìtura ọ̀gá ah ní tí mo rí rèé o kàyééfì ńlá rèé àbẹ́ẹ̀rówó owó tùlùtùlù nínú báàgì àlejò ó gbàgbé rẹ̀ ọ̀gá náà bá wò ó pé à n tó mú ọmọọṣẹ́ tó fi ṣerú eléyìí ìwà ló fẹ́ mú ọ̀gá wọ́n bá ṣe àwárí ẹni tó ní báàgì owó wọ́n pẹ́ ẹni tó ní báàgì owó wọ́n sì dá padà fún un ìròyìn bá jáde sórí ẹ̀rọ ayélujára ìròyìn jáde lórí Twitter ìròyìn jáde lórí Facebook ìròyìn jáde lórí YouTube kódà ìròyìn jáde lórí WhatsApp òkìkí ọmọbìnrin yìí Ngozi Mary òkìkí bẹ̀rẹ̀ òkìkí rẹ̀ bá bẹ̀rẹ̀ sí kàn ọkàn jálé ọkàn jáko òkìkí ẹ̀ kàn wípé àṣẹ lóòótọ́ tún wà ní Nàìjíríà àṣẹ lóòótọ́ ó tún wà lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bí nǹkan ṣe le kokoko tí nǹkan ti bàjẹ́ àṣẹ lóòótọ́ tún ṣẹ́kù ìròyìn kan ọkàn dé ọ̀dọ̀ David Adeleke táwọn èèyàn mọ̀ sí Davido Davido bá wò wípé ah ìtọ́mọbìnrin yìí ṣe nǹkan kàyéfì ni nǹkan tó lágbára nǹkan tó le tó nira láti ṣe ni fọ́mọ orílẹ̀ nàìjíríà lásìkò tá a wà yìí ọba wò ó pé ah ẹni tó ṣerú eléyìí tó bá jẹ́ burúkú ni a máa pariwo rẹ̀ a máa bu a máa ṣépè fún ṣùgbọ́n dáadáa ló ṣe yìí rere ló ṣe yìí nǹkan àwòkọ́ṣe dáadáa lọmọbìnrin Mary Ngozi yìí ṣe ó wá wò ó pé kí la lè fi sẹ́lẹ̀ sàn kí ló lè dẹ́gbẹ́ ẹ̀sán fọ́mọbìnrin yìí ó ni ní ọ̀dà ní tèmi lápò ara mi mo fọ́mọbìnrin yìí ní ten thousand dollar ten thousand dollar mo pè ó tẹ́ ẹ bá ṣẹ̀ sí náírà ẹ̀mọ̀ èyí tó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ni ó lòun fún ọmọbìnrin yìí Ngozi Mary gẹ́gẹ́ bíi owó ọmọlúàbí ìwọ ọmọlúàbí ìṣe ọmọlúàbí tó ṣe ìwọ ọmọlúàbí tó wù kéè ó rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà nínú báàgì àlejò tó wá gba ilé ìtura kó sì ṣe ilé ìtura kó sì wò wípé ah, ìbẹ̀rù ọlọ́run sì ń bẹ lọ́kàn òun kó sì gbé padà fún ẹni tó ní ó ká yìn ó ká kíró ẹni bẹ́ẹ̀ ọba ni òun fún un ní ten thousand dollar ten thousand dollar owó ńlá owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ó lòun fi ta lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀mí ìmoore àti ẹ̀mí kúṣẹ́ kó lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere báyìí òun ni David ṣe o Davido ó lòun fún ọmọbìnrin yìí ní Ngozi Mary ó lòun fún ní ten thousand dollar gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bó ṣe jáde nínú ìròyìn ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa kí lẹ̀yin náà lè rí sọ kí lẹ fẹ́ sọ kí ni èrò yín nípa ìwà tí ọmọbìnrin yìí wù Ngozi Mary ó rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó mílíọ̀nù náírà nínú báàgì àlejò tó wáá gba yàrá sílé ìtura wọn ó sì dá padà kí lẹ rí kí lẹ lè sọ kí ni ìwòye yín nípa àwà tọmọbìnrin yìí wù àti bí Davido bó ṣe fún un ní ten thousand dollar wípé owó kùsẹ́ kùsẹ́ rere ẹ fi èrò tiyín ẹ fi ìwòye tiyín ẹ fi ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment àkàá a sì gbé yẹ̀wò nínú ìròyìn míì tó tún jáde nípa David Adeleke Davido ohun tá a tún gbọ́ ni pé David Adeleke ó tún ti nawọ́ àánú ọwọ́ rẹ̀ tún ti nà sí àwọn ọmọ aláìníyàá àwọn ọmọ òrukàn ó ní nínú àtọwọ́ ọ̀hún lórúkọ àjọ tó dá sílẹ̀ ìyẹn àjọ tó ń ṣe ìrànlọ́wọ́ tó ń ṣe fún àwọn ọmọ aláìníyàá ìyẹn David Adeleke Foundation ó ní òun fi two hundred and thirty seven million naira ó lòun fi ṣe ìrànlọ́wọ́ ojú àánú fún àwọn ọmọ aláìníyàá àwọn ọmọ òrukàn ó wá ní bóun ṣe fẹ́ pín two hundred and thirty seven million naira yìí ó ní wípé òun ti ṣe àwọn àṣàyàn àwọn àkójọ ilé ọmọ aláìníyàá tó jẹ́ four hundred and fourteen four hundred and fourteen ìrìnwó ó lé mẹ́rìnlá ilé ọmọ aláìníyá ilé ọmọ òrukàn pé ni òun fẹ́ pín ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà yìí sí ó tún wá tẹ̀síwájú ó ní nínú àwọn four hundred and fourteen tó jẹ́ ilé ọmọ aláìníyá táwọn ti ṣàyàn káàkiri orílẹ̀-èdè nàìjíríà yìí ó ní iye ọmọ tó jẹ́ pé wọ́n jẹ àǹfààní nínú owó yìí nínú ọwọ́ àánú tóun náà táwọn ọmọ aláìníyà àwọn ọmọ aláìlóbìí àwọn ọmọ òrukàn yìí ó ní àpapọ̀ iye àwọn ọmọ yìí ọlọ́jẹ́ thirteen thousand eight hundred and eighteen thirteen thousand eight hundred and eighteen yẹn ẹgbẹ̀rún mẹ́tàlá ẹgbẹ̀rún mẹ́tàlá ọmọ àti díẹ̀ ó ní ní òun fẹ́ nawọ́ rẹ̀ ànú sí ṣe rí i pé Davido ó yàtọ̀ nínú àwọn olórin Davido ọmọ bàbá olówó ni lóòótọ́ ó wò yí pé pẹ̀lú bí ọlọ́run ṣe ń gbàdúrà yìí tí ọlọ́run kẹ́hùn yìí ó tọ́ ó sì yẹ kí òun máa na ọwọ́ rẹ̀ àánú sáwọn ọmọ aláìníyàá àwọn ọmọ òrukàn onídìí rẹ̀ ó tóun fi wò wípé ó yẹ kóun ọmọ ṣe bẹ́ẹ̀ torí pé ẹni tá a bá ní téèyàn bá ní ó yẹ kéèyàn ó ṣe ni torí pé ẹni tó bá kuni kù báyìí òun náà là á bá jayé onídìí rèé o tóun fi ṣe bẹ́ẹ̀ tóun fi nawọ́ rẹ̀ àánú sáwọn ọmọ aláìníyàá pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó two hundred and thirty seven million naira ṣe rí i pé ó yẹ ká kì ó yẹ ká wa tẹ́ wá ń wò wá tẹ̀lé ń gbọ́ wa pẹ̀lú tí David Adeleke tó tún ṣe yìí ìyẹn Davido ó ní nínú ọlá òun nínú ọrọ̀ òun òun fi two hundred and thirty seven million naira òun fẹ́ fi ṣàánú òun fẹ́ fi ṣe ọrẹ fáwọn ọmọ aláìníyàá àwọn ọmọ òrukàn kí lẹ lè rí sọ sí kí lè ro tiyín kí ni ìwòye tiyín lórí ọwọ́ àánú ọrẹ àánú tí David Adeleke Davido tọ́nà yìí ẹ jẹ́ ká mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ fi ṣọwọ́ sí wa á kà á á sì gbé